is We Bust Your Bubbles. A rare good TV, entertaining at its peak. This We Bust Your Bubbles. tún fẹ́ iná tán. kí ló lọ́nà fún mi. Listen to me, Mr. Dada. If you are not ready to pay me my pàṣẹ, ìyẹn to me, I will not pay you the money, I will not send it to you. Ah, why are you behaving this way, kẹ́? I still bought you some bottles of uh, beer yesterday night. Eh? And you are telling me pé kíni? No, no, no, no, no, no, no, no. Don't tell me that. Ah, wá agent gbogbo wa kẹ́. Agent ni ẹ́, agent me. mí. what tabari, àjọ I do my mama shiny tí bá ṣá sí ẹ kó o ṣá sí mi kájọ ṣá ṣá ṣá ṣá bó ṣe máa jẹ́ nìyẹn kẹ́ so you are not ready to pay me my pase i will not i will not send the money to you what are you tell what are you telling me gan what are you telling me gan ah look at this man kẹ́ ah ah. ah mm. good afternoon ma. Oh, good morning. Hey, wò, we are fine. I'm fine, auntie. Ah, you know I don't cause trouble. And I don't pass my boundary. I'm sorry, I'm actually at work. Can we talk later? Hey, wò, don't let us talk later. I have to talk to you now before you make another mistake. Mistake? Jeez, you know you are a nice person. But my husband, which is your uncle. What are you? Wait, let me finish. I know you are planning to send some money to him to buy you a piece of land. And I know you have spent a lot before. And I, yes, and I don't want you to make another mistake again by sending him money. Look, he has been defrauded many times and he too has been defrauding himself because he won't let Listen to what? You see, Auntie, let me confess to you, it's between me and you. Oh. I have a land that I go through these people. That is why I am introducing them to you, so that you can get land from them. Okay, what people are you talking about? Being a landlord or a landowner is not a luxury and it's not a peculiar mission, as some make it seem. At Omeg Properties and Investment Limited, we welcome you to your safe haven with ease. At Omeg Properties and Investment Limited, we are committed to ensuring your transition into your safe haven without any hassles or worries. We have plot of lands across Kobakwi at Chokoto Road, Ibeyuleki Mowe Isiwo via Epe Ogun State already and waiting for you to claim with complete valuation and all other land titles intact. For more information, send an email to info at omegproperties.com or call the numbers 80 2696 or 070-1000-7565. Omeg Properties and Investments Limited, your dreamed home made easy. People say for no who no road, and I'm glad I did. Yawomi, thank you. Ìfẹ́ mi lèyí mo fẹ́ kéde. Ìfẹ́ èyí yàtọ̀ kò máa láàfin ọmọ yẹn ní mi. ó yẹ kó wọ. ojú la rí. ọ̀rẹ́ òdenu. nítorí àtẹnujẹ òfófó àti sọkúsọ lọ́wọ́ àgboyè àbòsí tó ń ṣe. bá bá bá bá. òkú mú mọ́lẹ̀. kí ló dé tẹ ní kémi àtàkùn bọ̀dé mọ́ pẹ̀lú. mo ní kó o mójú kó o mẹ́ o. òwò dúró ṣé èsì bọ́ fẹ́ pàṣán. wọ́n kọ́ pàṣán ah, kan. kí ni kí ni mo rẹ kí ni ẹja yẹn tí wọ́n béèrè owó lọ́wọ́ mi. orí ìkọta ẹ̀dọ̀ yìí ló jẹ́. sẹ́ẹ̀rí mo fojú mi báyìí mo fojú mi rí wọn kúròkúrò báyìí mo sì wọ́n débi tí wọ́n lọ. àbùsí ni ọ̀já díẹ̀ ó fò. kí n lọ jagun hmm. mo ti sọ fún yín báwo yìí jagun ọ̀ràn tí a. bàbá wa ní amálágẹ̀dùn lórí igbó ìlú ọmọ àdéwé àmọ́ abẹ́rẹ́ lọ. ẹ̀mí bá ní wọn gbọ́ iná lè fi mú wáyé. yóò bá wọn. bí àṣà bá tiẹ̀ bínú ṣé òkú àbí ìbínú sọmọpẹyẹ ni. kẹrẹgbẹ méjì ó lu ra kí ló ṣe ológin ni rẹ bá dùgbò ẹ̀kọ́ parí ajá tí ó kù ní ìyẹnu lọ sẹ́yìn. Showing next on Areago TV. I'm not going to give your baby to anyone else. Who does that? Gbàdúrà kan sọ́lọ́ pé yàkíyàkíyà kankan má jẹ. My name is Omotolani. Ah ó kọ yín sí dùn létí. wọ́n ṣẹlẹ̀. àṣẹ́ńbì ni. ṣé kìí ṣe pé ẹ̀yin máa jẹun. ìwọ ilé kan náà lòún ní lójú àlá. kí ni kan tó ṣẹlẹ̀ kí ló dé. ẹ bá sọ fún mi pé kan tí mo rò ni. àmọ́ wà. láìla ìlànà láìla ìlànà. mo wà lórí ìdílé fàwáàsì tó ń bá wọn jà káàkiri tí kì í jẹ́ kó kó sí táwọn àti ilé òkú wọn gbèsè. irú àdájú wo ni wọ́n ní lójú pé ìlú ìdílé bàtà. mo kò sí nǹkan tí mi ò lè ṣe láti lè gbà lọ́wọ́ ẹnikẹ́ni. ṣé tí o bá rí igbá ni maria nà. ẹ̀yin ìyá mi afojú afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ṣòkú ọ̀nà ẹ̀yin òjò wàràwàrà tí pòròmọdìyẹ ti fi ká ṣí o ṣí o. Showing next on Areago TV.

join me in kitchen ni now. ẹ wo mọ́mí i have a deadline mo ní láti submit kìíní má bínú. Oga, oh, accountant general of the federal republic of nigeria. ṣeré mo ṣàti bẹ̀yìn mo ní kẹ́ má bínú. mo ti bóyá ìwọ nìkan ni mo ní tó máa ṣiṣẹ́ iṣẹ́ yìí ni ṣá even on saturdays wàá ṣe ṣiṣẹ́ náà ni hmm? ò ní táìmù ò ní anything àbúrò ẹ nìyẹn tina ó sì ní time fún mi ó máa pè mí ó máa check up on mi ó máa wá wò mí ìwọ irọ́ ni little time tó tún ní láti lò pẹ̀lú mi ń sìn báyìí ó tún ní deadline láti send mail continue ah. èmi máa ti gba tèmi. but mommy ẹ ṣe rí i pé ibi iṣẹ́ ni mo ti ń bọ̀ okay fine i'm done. o jẹ o jẹ send mail to first send you are done mo kàn èmi gan èmi gan ti gba kámù. Eh. Mm-hmm. Hi, Stella. <laughs> I'm fine, and you? Wow! <laughs> Oh my goodness! Are you serious? Oh my god, I'm I'm so happy for you. Yeah, we have a wedding to plan. <laughs> oh my god! Wow okay okay fine please send it to me send me pictures more fairy pictures <laughs> all right um my mom is fine tina is fine all right thank you please more expect pictures though okay girl congratulations babe <laughs> bye wow mommy sharon <sighs> t stella um stella. Stella Ajoshe um, NYC Ajosav tó wá sílé wa. Oh oh oh oh oh oh mo ti rántí mo ti rántí She's fine and guess what? Her boyfriend just proposed to her. <laughs> I'm so happy. That's a good like, one. yeah. <laughs> she's wow. getting married, Nia Abi. Yeah, she's getting married. I'm I'm so happy. <laughs> and you have a wedding to plan àbí. I have a wedding to plan. Eh, ìjọ ìjọ wo ni wọ́n máa sọ bẹ́ẹ̀ náà sí wọn pé okay we have a wedding to plan tó máa jẹ́ títì ẹni o because boyfriend yóò ní o mú èèyàn kankan wálé wá bá mi rí pé àmọ́ mi ò ń leléyìí o and you think you're getting younger you're not getting any younger o ti dàgbà o mú boyfriend wálé o mú anything wálé and you are now shouting we have a wedding to plan. I used to have one Okay, where is he? Ẹ wò, mi ṣá lè fẹ́ra ah, I cannot marry myself now. Every time I see sorrow. I am not saying you should marry yourself. Where is the I have Tony? Eh, I have it here, yeah. Where is he? Because of Omuwaleri, oh, she needs to look at your sister. Àbúrò ẹni yẹn. Just last week, níbi báyìí náà She one year wedding anniversary wọn. But ìwọ kò sí nǹkan kan tó rí mú wá. But you shout, we have a wedding to plan. But can we talk about something else? Something else like what? Something like the country's inflation rate. The politics, Abi. Yes. Yeah. Something like work. Mommy, Ilutile, can we talk about how to make the country a better place? You know, oh, wow. every time, mokowa mokowa. Eh, I don't like it. Okay, you know what? The country is hard. ìlú lè ká sọ̀rọ̀ nípa but you know what you are the only problem I have and you are the only problem I want to talk about do you understand do you get me because the only thing I want to talk about now is you bringing someone to me pé boyfriend ẹ okay get it and get it straight into your score nǹkan tí mo fẹ́ nìyẹn for now every other thing yeah, we can talk about it later. Do you understand? You're not getting any younger. Then she went ahead and said to me, you think you are getting younger. You are old. Can you just imagine my mom saying that to me? all old. Like, honestly, it's not even funny. I can't believe she transitioned from mi ò gbúdọ̀ rẹ́ pẹ̀lú ọkùnrin tó ìgbà ló fẹ́ marry mo fẹ́ ra àwọn ọmọ ọmọ mi. your mom is very funny comedian ni wọn. <laughs> well come to think of it ikọ̀ kan náà ni gbogbo wọn gbogbo wọn náà ló máa ń sọ bẹ́ẹ̀ bó ṣe wà ní líkì ló wà ń gbàjà so it's not like it's anything that deep okay just relax ah wo nára a lè má bára wa rìn ká má lè bára wa sòtọ́ to an extent mú mi dé right o ó kàn lè jẹ́ pé bóyá àgbékalẹ̀ wọn ló really like ah, ọmọ ọdún mélòó ni ẹ ń sìn you were thirty one. 31 early this year. Yes, Omi mi you're not getting any younger. Abi, fèsì ẹ̀ ń di síbẹ̀. Eh, tí fèsì ẹ bá ń di síbẹ̀ kò yẹ kí bọ́dì ẹ di síbẹ̀. Òun ṣọmọdé mọ̀. At 31, I was already married. Mm-mm o, mm-mm o, mi ò fi tèmi fi wé títí ẹ o because bó ṣe ń work for oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ò dẹ̀ tiẹ̀ gbọ̀ngbọ̀n lọ sílé ọkọ i'm just saying that wọ́n sì ò wrong wọ́n right because hmm, ìwọ náà wo àbúrò ẹ̀ ọdún mélòó ló gbà lọ́wọ́ ẹ̀ do you get what i'm saying. ibi ire ni ibi ire ni wo gbogbo abiyamọ pátápátá ló ń gbàdúrà wípé káwọn rí ọmọ ọmọ àwọn nígbà tí àwọn sì ní okun àtagbára láti bá wọn tọ́jú ọmọ ìyẹn dẹ̀ ló wà important jù kó sí abiyamọ tó ń gbàdúrà pé ìgbà tí ọmọ àwọn bá máa bímọ káwọn má lè gbégbá káwọn má lè náà ìyẹn ò tiẹ̀ ní jẹ́pin wa so to an extent she's actually right okay so ìwọ ni kó o you know tún ara ẹ package tún ìrìn àjò ẹ̀rìn kò hmm. múyàn gidi wálé time is not waiting for anybody just like time is not waiting for me abi kò sí wàhálà ó ti yé mi. no na o ṣe understand nǹkan tí mo sọ. Ah, mo get here. i'm not pushing you. okay. i'm just saying mommy is not wrong. Mm. Mm-hmm. okay you can please move. ẹ sọ pé. You can go to your room, please. I want to. Mo fẹ́ sùn. Mo fẹ́ sùn. Òun ló ń No, go to your room. Kí ló ṣẹlẹ̀? Àà kí ló dé? Àà ṣáájú máa ń sùn tẹ́lẹ̀. Kò sí wàhálà ṣe bí wàá yẹ fẹ́ Yeah. I like Ẹ ṣe mo sọ pé o Be fáìlì wálé. Ṣé kí n gbé wá? Oníṣẹ́ kọ̀lẹ́. Ṣáájú ṣe wá. Gbèǹgbè tí èlè ni. Òkúkú lè mọ̀ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Mọ ibò. babe ṣo ti rí ní head of operation tó ṣẹ̀ṣẹ̀ wá sí ọ́fíìsì wa. head of operation. o ti Hey. Eh. like ọ̀pọ̀ Oh, fine Oh, God. Oh, papa. To bury rí o máa fọ ọgbọ́n ẹ̀ ti fine ju ó ti handsome. <laughs> please calm down. I ladies. Hi. Um, okay, so meet um, Our new head of operation is Mr. Aridunu Omobolaji. And here is where Olaoshi because she's our head of marketing team. And of course, this is beautiful Nora. Nora Faliki, Obafemi Awolowo University, Department of Accountancy. Remember me? Yeah, <laughs> you know, I was looking at your face like, ah, is this not Aridunum Obolaji? Right. You were like two years ahead of me back in school. Right. I'm extremely happy to see you again, Nora. Nice to meet you. Oh, okay. So it seems like our head of operation already knows it's back up. <laughs> so I'll let you guys be, enjoy yourself please feel free. You're right. welcome to the team. Have fun. Yeah, sure. Welcome home. Yeah, thank you. team. Thank you. You're, you're welcome, sir. Oh, come on. Don't uh, start reading all the file, okay? Or call me Barry like you used to. Okay. You're welcome. I'm telling you, you won't believe it. But, but, but. ìlú ò pé o ti ẹ̀ ń gbé nàìjíríà rárá o kàn ń fàìn sí i. Ah, ìwọ wa ń kọ. ẹ eh, èmi kẹ ah, kí làwa mọ. do you even look at yourself at all in the mirror. Ah, eh, o lè compare mi pẹ̀lú wọ ìwọ ó dàbí i mean ọmọọba lóyìnbó. <laughs> come on. Uh, but um, honestly, I can't believe we'll be working in the same company together. Like me joining the company with you. Uh, no. So you mean it's been five years already since you graduated? Mm-hmm. <sighs> It's been ages. Indeed, time flies. So did you like run a master's degree after school? Yes, I did, but not in OAU. Kí ló ṣe OAU o? Mm, kí OAU o? Eh. Wo? <laughs> Never mind. <laughs> so, um, how about you? Yes, I did. Mm. I did my master's degree abroad. Hmm, rich kid. <laughs> no, no, no, no. Don't even go there. Actually, I, I had a scholarship. Oh, I always knew you were a guru in the department back then. Gracias, senorita. <laughs> but um, you will know, Efi Koniel back in school, mm -hmm. Efi man. Ah ọ̀dà tó bá sọ bẹ́ẹ̀. know ah, mi dùn tí wọn náà gbà right so so what do you do after work. Stop, Joe. Can a young lady go and sleep now? Um, yeah, you said you wanted to tell me something today. Yes, you said that. <coughs> mm. Okay, <laughs> no, no problem. Good night, Ari. aṣọ mi sílẹ̀ o ẹ wo aṣọ ilé ó máa fit me right kí ló ṣẹlẹ̀ every time tó bá wá síbí ṣé ló máa jí aṣọ mi kó ṣàfiṣe ni bóyá kó wá gbalé ọkọ ẹ máa lọ. Hmm. èmi ti mú èlé iná yín ò dẹ kan èmi hmm. tí ò bá gba báàgì mi kan máa fọ̀ sí ẹ̀ sí. Oh, ìwọ ló mọ̀. That reminds me, what about your talking stage? Talking stage? Yeah, your new colleague. Àrídùnnú. Jọ̀ọ́, ìgbà wo ni èmi àti ẹ jọ sọ wípé talking stage ni? Ah, it's just a good person, it's just my friend. Oh, see your cheeks, today you are smiling. <laughs> this is the first time you'll be talking about a man and you'll be this excited. huh? ah, every time. I am busy. Oh. I am busy. Oh. I am busy. Oh, finally. <laughs> Have you told mom? Mom. Mommy, care. wò mí ò fẹ́ wàhálà mummy o má lọ sọ anything fún mummy èmi àti àrídùnú we are just my colleagues Ah, kì í ṣe anything kò sí kankan tó he is just a very you know nice guy he is a kind person mi ò sọ anything nípa talking stage o. ó tiẹ̀ ní jeans kan tí mo rí nígbà tí mo lọ mú gan yìí èmi láìkí o ẹ̀ tiẹ̀ lè bẹ́ mi sọ máa lọ mú yẹn náà. Ah, ṣọ́ fi ṣe ẹ̀mí. <laughs> Hey guys, good morning. Good morning. Guess what? What? Guess who is getting married? Oh, wow! He proposed already. Congratulations. Thank you. Um, congratulations. Thank you, babe. So, how did he propose? She, hey, we post him in like into post in social media. Hey, really, like she playing data. Ah ah. Um, well, weekend Lano, so me I was offline. Anyways, we have a wedding to plan. I am so happy for you. Thank you. Beautiful bride. oh, I can't wait. <laughs> Thank you. Like, me tell you, wait, can tiẹ̀ wá lé ọkọ mi kí n dáná kí n ṣe bí ìyàwó ṣe you understand. I took a walk and I see the streets coming. Ká ní pé èmi àti ò kí n ṣe flatmate ni tí a kì í jọ ṣiṣẹ́ níbì kan náà látìgbà tá a ti jọ ń ṣiṣẹ́ àbí ò ń ṣe èèyàn tí mo mọ̀ dáadáa ṣé ni mi ò bá sọ pé òun jealous rẹ what was that for no kí ni meaning gbogbo attitude tó wù lọ́sàn-án yẹn. but i'm not jealous of Ray and you know it you know right. i know òun náà ni mò ń sọ pé ká ní mi ò mọ ẹni you are not jealous of her it was obvious you were not happy it, it was obvious you were trying to force the smile but It wasn't adding up. Kilo shele, kilo de. Honestly, I'm not jealous. But, okay, look at it now. I'm what again? I'm 31 years. Mm -hmm. I'm older than Ray and she's already getting married. You're married. Mm. I mean, everyone around me is married and here I am mi ò rẹ́ anybody ask me out mi ò rẹ́ anybody tó tó máa kọ́nu fẹ́ sí mi ah. like i'm tired i'm literally tired. what do you mean o rí anybody ask out? ah uh, ah, arinko i thought you guys <laughs> are a thing what. we are not anything ari ò kọ́nu fẹ́ sí mi. kò kọ́nu fẹ́ sẹ́. yeah kò kọ́nu fẹ́ sí mi most of the time tó bá gbé mi jáde tá bá lọ date you know outings and all of that mo máa ń try láti fún ní gbogbo body language gbogbo bí obìnrin ṣe máa act tó bá like ọkùnrin gbogbo ẹ ni mo ti fún but <laughs> gbogbo ẹ pàbó ló já sí o. you like him i know so ṣo feel pé kò like ẹ ni. honestly i don't i don't know i don't think he likes me but <sighs> i think wait. he just likes me as a colleague. hey eh, but you like him yeah? yes. he doesn't like you or you think he doesn't why tó ṣe bá sọ dẹnu kọ náà. ah kí n mm. lọ dẹnu kọkùnrin. ibo ló ti ń ṣe bẹ́ẹ̀. ní bòbò àṣàlà ni ti ṣálá ní sẹ́ńtúrì wo ló wà ní ayé ìsìnyí ayé tá a wà tá à ń gbé ni kò bá sọ̀rọ̀ ṣe ó ṣe wá di bàbàrà what's what's what's special in that? Eh? kí ló lè mẹ́ẹ̀ honestly i can't sarah mo ṣe máa lọ dẹnu kọkùnrin ah, i can't mi lè ṣe rẹ. Ah, kí ló wáá fẹ́ ṣe ẹ eh? you like him now you like him now ṣo máa fi ilẹ̀ ni ah, bó ilé tó ń sọ pé bóyá kò láìkẹ́ bóyá or does he have a girlfriend. mi ò tiẹ̀ mọ̀ whenever I try to ask him about his personal life kò ń sọ fún mi kò ń dá mi lóhùn kò ń jẹ́ kí a sọ̀rọ̀ lọ sí gbogbo bẹ̀yẹn so I, I don't know. <laughs> well well bóyá kò láìkẹ́ ìyẹn ti lọ nìyẹn jàre bóyá sọ pé ó ti lọ it's gone gone. mo fẹ́ kó lọ. Oh. wà ẹ̀hún bọ̀bọ̀ kí lorúkọ bọ̀bọ̀ yìí ah, ẹ̀hún kí lorúkọ ah. ìyàwó obama yìí jẹ́ ẹ̀hún ṣé Michelle Taya tó ló pàdé ní summit to lọ last month àbí few months ago yẹn bọ̀bọ̀ yẹn kọ́. oh that one. ó wà jàre he even asked me out. ẹ ẹ ò dé parọ́ wọn lọ́hùn ó dẹ̀ sọ pé ìrànwọ́ kan ò ask out ìyẹn ńkọ́ má bo orí ọlọ́run mọ́ra náà ìyẹn ńkọ́ ṣé kò ṣe yàn you don't like him. Well, eh. Mitchell is a nice guy. He's okay. He has a job, like a good one. Uh-huh. But the thing is, Àrídùnnú ni mo like. Hey, eh, Àrídùnnú ló like. <laughs> Michelin Taya ló like ìwọ. Hey, eh, <laughs> let me tell you sórí ẹni tí obìnrin bá láìkì nígbà míì wọ́n máa ń sábà fi àjẹyàn ni o ẹni tí ó bá láìkì obìnrin gangan gangan ló yẹ kó fẹ́ when the desirable is not available you make the available desirable ni. ẹ eh, kí ni èèyàn tó bá wà available gangan ló máa mú ó dáa o níyì níyì níyì tó ń pariwo yẹn. <laughs> you think I love him from the beginning? You lie. <laughs> you lie. I never loved him from the beginning. It's the love that brought the love. Mm. Marriage brought about the love. Once there is marriage, his own love will now rub on your own love. It will now turn to love equals to two. The love will now be equal. It will now join body. Yes, the two love, we join body. Let me tell you something. What I'm saying, in essence, jokes apart, is from the beginning, you might not love him. But when you guys begin to stay together, talk together, you get compassionate about each other and you will love yourself more. All you just need to do is just make sure that you like him. Only Jore. From the beginning, once he's, he's, he can be your friend, you can love him. má pẹ́ lórí míkímí o <laughs> àbí kí má pẹ́ lórí eṣinké eṣinké míkímí má bàbá what i don't know how they say it o mi ò ní interest but what i'm saying ó tiẹ̀ lè gbọ́ náà kí n má tiẹ̀ sọ látàárọ̀ títí dọ̀là náà but what i'm saying is <laughs> they are staying there for too long make a decision you have a choice. tí mi ò bá ní lọ́ọ̀kọ̀ kọ́. tó bá ní kíni. tí mi ò bá ní lọ́ọ̀kọ̀. lock. lock what is lock kí ló mean by what is luck what what what is luck what are you talking about. tí what if I really don't still like him. you will ah <laughs> you are sleeping together he is sleeping together <laughs> you know what I mean yeah he is giving you money giving you attention loving you you will not love him <laughs> see the love he will rub money with azuze everything join together you don't need to walk. you don't need to stress yourself kò lè tó yẹn mọ̀rọ̀ love dey love is simple it's very very it's simple something. so are you saying pé. go and take Micheline and leave Harry alone thank you tea for times i see you. okay. ire so i can finally be friend with Nora. Kilo day, Are you shocked? Not to lie, I'm surprised. Ṣùgbọ́n pé ṣe ló dàbí nǹkan téèyàn ti ń gbàdúrà fún tí àdúrà yà wá wá sí ìmọ̀ṣẹ́ fún mi. Ìwọ ni níwájú you yìí náà. To God, I bless the day I met you. I should have come back, calm down. <laughs> like, there's no need to rush. <laughs> Okay. I was thinking you should are you okay? <laughs> Thank you. You're welcome. I was thinking you should come and meet my sister. She's the only parent I have. So èmi náà lè little meet mommy Yeah, I think láti be a little bẹ̀rẹ̀ introduction wa or what do you think? Mitchell. yeah. <laughs> This is like our third outing together. Mm-hmm. Ah, please, eh, Bea, come ah, calm down because I ah, really think Morawa being, being now, and you're talking about. hmm. <laughs> Okay, ma. But I love everything about you. <sighs> Mitchell. To God, I love you. <laughs> ga o I was gone for like a month o oh, tiẹ̀ bọ́dà láti check up on me hardly ló máa fi reply messages tí n bá send yẹ it's not fair. Ah, no kò lè wá rí bó ṣe ròyìn o o lè máa feel pé bóyá mo ignore àbí mo ta ẹnu or something no mo mọ̀ pé training ló lọ fún wọn kò máa busy gan then wọn bá little time tó bá ní o máa fẹ́ fi relax wàá fẹ́ study and all of that that's why tí mo kàn ṣe wọ pé kí má disturb it. okay má no ṣùgbọ́n yes by the way congratulations on your engagement sarah ló sọ for me. i'm so happy for you. jọjọjọ má fi um, ọ̀rọ̀ engagement bo nǹkan tí mo bá sọ anyway yo you have to tell me what you think about Mitchell. What I think about Mitchell? male understand? Ari, you're like my male best friend. You're yet to say anything about him. Uh, uh Nora, Nora. The thing is, um, Mio really more Bobo Michele Irada, you understand? But I'm sure it will make you happy. Okay? So just just just relax. I'm I'm I'm really happy for you. Huh? Congratulations once again. <sighs> Nora, you see, what I'll tell you is um, just cut yourself some slack and enjoy the moment, okay? You will be fine. Come here, hmm? You will be fine, okay? Promise. Hmm? I know. I know you will be fine. Come on. Come on. Okay. Hi, Sarah. <laughs> I was just returning to my office. Okay? Right. Okay, bye. What was that for? We're just talking. Talking? Yeah. Hey, console, sọ̀rọ̀ It's nothing now. Lẹ́lẹ̀ mọ́ra yín bẹ́ẹ̀ yẹn, lẹ fẹ́ wọnú Ah ah. No, ó yẹ kó kó Ejo, ẹ̀ ti pọ̀ That was getting too close for comfort. I mean, ah, sure are you? So one lọ Sarah. What? My boss, Ṣé Is everything all right? You resigned. Calm down, Nora. You resigned. What happened? actually it's it just kind of happened you know remember my friend shola shola in abuja so he connected me with this um tech company and um and the pay is better no that's that's not it actually it's not about the the, the pay at all you know abuja is calmer hmm? more sane besides I I think um, it's it, it's about time I I relocated. I'm due for a change of location, so why? So you're due for a change, but you only just joined this company like a year ago. Uh, yeah, that, that, that's true, but uh, the, the fact is that's not even the point. You know, the point is um, Nora, the point is... The point is you are my friend. The point is you are my colleague. You resigned without informing me. I'm sorry. I'm sorry. And um, I'm still going to be around for one more month. My wedding is in two months. Hey. You miss my wedding. No. I'm not going to miss your wedding for anything okay it is abuja i'll just i'll just pick a flight you know a day to your wedding then i'll come around you didn't tell me i'm sorry i'm sorry oh dear show me your face i miss you all day. Show me your feet. Like I said, I'll be here. Okay? I will be here. Hmm? Not to worry. Okay? I didn't tell you because I know it would hurt you. Okay? Alright. I'll miss you too. Hey guys, I cannot wait for tomorrow. Like me, le wait if we know what I've Lola. I'm telling you, I'm so happy for her. Like seriously, ọmọ mi, my oh mommy. Ah, I can't wait for tomorrow. Tó bá múra Yay! Àyà wọn á my beautiful bride. Ah, okay. ọmọ tó ń you know you're just going to ó can break internet because your pictures everywhere the beauty ah oh, mi lè wait Our blogs don't come. My big, big, big, big, big, big, big, big, big, big, big. you need to calm down. are you anxious. I don't even know. I don't know. For when? Like, cool feet. <laughs> It's just that all my life I've waited for this day. And now that is, it's right here. I don't know how to feel. Kind of mixed feeling. Don't worry, babe. You'll be just fine. You're just anxious for nothing. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wá máa pé ah báwo ni o ṣe máa rí táwọn èèyàn bá dé everybody máa my guest my everything you're just being anxious you'll be alright you'll be very wo fóònù ẹ̀rín Shem mo Ari. ọ̀nà yẹn. Ari. Ari dunu. Yeah. Ari. Hi. Just tell me you're in Lagos. Where are you lodged? Is it close to the venue? If anyone is going to miss my wedding, not you, Ari. No, no, no, it shouldn't be you. Bye. mo ti bá ẹ kí gbọ́njọ ẹ sínú mọ́tò kó mẹ́tọ̀ pé ó jọmọ. Thank you, of course. I will now. 6 p.m. Bẹ́ẹ̀ kébì náà ti ṣetán báyìí. John torí ọlọ́run. Ṣé mo pé last time mo ṣe gbàgbé bẹ́ẹ̀ dé Majekele that be the last time. Mm. Remember, this is our anniversary. Okay, madam. Mm. Okay, so happy anniversary, babe. Thank you. Happy anniversary to us. <laughs> Joe, Joe, you know you've promised me. Of course. Uh, I will tell no more. So this is the file I sent to you before, but I don't know why you're sending me another one. Okay, so you all you have to do is ah, adjust um, okay. it and. Um, let oh. Ah. Mr. Jeje knows. Oh, please help me get the file from Rosie. Okay. Thank you. Okay. Happy anniversary, babe. Ah. <laughs> Why are you now so excited? <laughs> Thank you. Mm-hmm. So Otila. <laughs> It's gone, gone. I know. We are just so what happened? How was yesterday? How did it go? What happened? Dinner? okay he took you out you had fun at home because ìwọ ọmọ yìí àti three o'clock ló ti kúrò nínú ọ́fíìsì ó bá di àṣàkẹ́ ọ̀gì elétí lọ ò gbọ́n kankan ò rí kankan kí ló ṣẹlẹ̀ ah! àná ẹ̀ nẹ ó yá mò ń gbọ́. okay so um, mm, he wanted to take me out. okay so. <laughs> all of a sudden no come to change mind you know mm. ó ní ká dúró sílé and Just to be by ourselves, nothing. <laughs> ah, Abájọ! Nikini. Lójú ẹ ṣe pọ́n. Were you allowed to sleep? Ọmọ. Sarah, please. Eh? Kí ló as in ẹ wá dúró sílé mm. láti àná yẹn 3 p.m. títí di àárọ̀ Jésù ọmọ Omo ti tán. <laughs> Tí n bá fi lè gba ẹ báyìí kí ni mo fẹ́ gbà? You're so hilarious. Oh my God. Um, yeah, we, we had fun. it, it was fun. It was fun. Babe. Do you need It, it, that's it. I'm, I'm sorry. 8.30. You're sorry. Yes. Work, traffic. Ah, babe, Eli. Uh, I'm, I'm sorry, má bínú. Yeah. Michelle, work, traffic. Mm-hmm. O dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mi ò ṣiṣẹ́. babe mi ò sọ pé ò ṣiṣẹ́ mo ṣe máa sọ pé ò ṣiṣẹ́ mo kàn ń sọ pé lẹ́ni ẹ̀ traffic yẹn lásán orí tébù mi to n tó I'm, I'm, I'm sorry, I'm sorry. Please, Mitchell, show me pé o tún ti This is the same thing you did on my on my birthday. Babe, now what is sọ yẹn mo be bẹ́ẹ̀. Má bínú now. I said I'm sorry. It's okay. Jẹ́ ká máa Love Lọ́bọ̀. Um, date mo ti múra sílẹ̀, mo dúró Babe, má ṣe báyìí now. Mo ti ń kí n tún jẹ́ ká máa lọ. i can't. yes come mú come to mú phone, ẹ̀ jẹ́ ah, babe i'm not going no no no mo ní láti rest now Ma she buy for me. i love you come no. on babe lọ change kó máa bọ́ nílé come on ah jáde báyìí lóde fẹ́ pa mí ni. wow. <laughs> we really had fun. wow. Um, that was so sweet. I'm happy for you, girl. Thank you. I'm happy you're happy. Uh, right. <laughs> um, how is Uncle Niyi? Oh, mm, how come you are okay? Oh? <laughs> He's coming home in August. long in the next few months. Wow, it's been over two years. You see my life? you see my life outside sori ayé mi ló dé báyìí. kí ló ṣẹlẹ̀. ah abroad love is always <laughs> love in the abroad. ìwọ níbẹ̀ you're just having fun you're just enjoying yourself you don't know what you have when you leave the home to the office back to the house to meet your husband the two of you hand in hand doing things together ẹjọ́ ń love upon yourself ó ń bẹ gbégbá ẹjọ́ ń gbà wo èmi rèé yìí lọ́pọ̀ ọkọ̀ o ọjọ́ tí mo bá rí wọn mo rí wọn. but he's coming home now i'm sure pé o ò ní jẹ́ kí bọ̀dà wa gbádùn o ò ní jẹ́ kankan ní ìgbádùn. last year èmi nìkan mo dá ní ṣe I shop my cake alone. I light the candle. I turn on see. I fẹnu pa oh mi. I did everything alone. Eh? I cannot come and keep myself. <laughs> Tọ́pọ̀tọ́ bá dé ah. sí i, ọ̀pọ̀ ètò sọ̀rọ̀ please please you that I know. one month ó pẹ́ jù láyé four weeks ni. but I know you won't let him rest. one month ọ̀fẹ́ wa lò yẹn. fẹ́ sọ nǹkan fún mi. Go straight to the point. Mi mi ò bá ti jà wá náà. Mi náà ò bá ẹ jà ah. Bó ṣe ń ṣe yìí, ó ń jọ́pọ̀ nǹkan ara mú mi. Má bínú. Anyway, I got a call from Neola saying something like something like you were fired from work and that uh, that you need to come and pick up your things nǹkan tí ò yé mi gangan nìyẹn like fire yẹn gangan ló ń confuse me you were fired. then how how's that your business me understand jọ jọ jọ problem tèmi tí mo ní sìn gangan ni pé kí lẹ jọ ń sọ kí ni ìwà àti ex-colleague mi jọ ń sọ kí lẹ jọ sọ débẹ̀ mo fẹ́ mọ̀ báwo lẹ ṣe pàdé kí lẹ kí lẹ kí lẹ jọ kí lẹ kí lẹ sọ. so tẹfí sọ̀rọ̀ yìí. so it's true your ex-colleague. yes. Michelle I'm your wife. so yes i'm your wife and i deserve to know you were fired from work mi ò dẹ̀ mọ̀ kọ́kọ́ pa all you told me was that you took an emergency leave from work for three weeks Oh, sọ fún mi pé you were fired. my wife why á rí i Me mi mi sọ pé kì í ṣe ìyàwó mi mọ́nà but this is my life I just don't want to talk about it. Mi fẹ́ sọ nǹkan kan pa ẹ̀. Mi fẹ́ ká ní conversation lórí ọ̀rọ̀ yìí mọ́. This is my life, my work. Wọ́n lé mi kúrò níbi iṣẹ́. Then kí ló fi kàn ẹ́ nà? Kò kàn ẹ́ nà. Má jẹ́ ká ní conversation yìí mọ́. Èmi gangan fúnra ra mi. Mi fẹ́ ká jọ ní conversation lórí ọ̀rọ̀ yìí. No, but you, you can't say that to me. I'm your, I'm your wife. I'm your wife. Michelle, I'm, I'm your wife. Wife, you know the problem to me. I'm your wife, I'm your wife. Ṣé mo lókè ṣe ìyàwó mi? Ìyàwó mi mi fẹ́ ká ní conversation lórí ọ̀rọ̀ yìí mọ́ but I I deserve to know tó bá tó bá fẹ́ yẹn láti ibi iṣẹ́ ó yẹ kó èmi ni the first person tó yẹ kó kókó wá sọ fún how were you fired. babe babe how were you fired. but life will bring us anything. ó ti lọ mhm. ó ti wà ókè pẹ̀lú. yes better thank you. Yeah àárẹ̀ àti ẹ̀ pè mí ó ti dé Canada. ó pè mí náà I'm so happy for her. same here inú mi dùn fún gan-an ni ah you know láàárọ̀ ẹ̀ mo kàn ń rò ní pé ah ọlọ́run ìtóbi lọ́ba o o lè imagine ah láàárín two years àbí two years ago kọ́ ni ẹ̀yin méjèèjì màmá pariwo mi by God when God when God when láàárín two years yẹn ọlọ́run dẹ̀ to everybody èmi wà okay mo ti marry ríà náà ti marry ó ti relocate pẹ̀lú ọkọ ẹ̀ lọ sí Canada you are happily married as well I mean. happily married. yes. Uh-uh. Are you not happy? I'm happy. It's just that, Mitchell, Michelle, kí ló Is he okay? He lost his job. <sighs> wow. Wow. How is he taking it? That's the problem. Would you believe that? Three weeks after tí Mitchell lose his share, ni mo ṣe ń colleague that one was, you know, calling for him to come and pack the rest of his stuffs in the office. Mm -hmm. And when I confronted him, he just walked out on me. Mabino, it still hurting. Don't worry, you'll be fine. Hmm? Just give him time. Umawa, okay. Give him time. Mm. It's, it's been two months now. Okay, fine. Give him time, right? Okay, mo ń bá wá ti di ọjọ́ interview, Mitchell will not turn up. Sorry, ma bínú sí i. Bí oníkálukú ṣe máa handle situation by ó yàtọ̀ síra tóun ṣe lè handle titi ẹ̀ nìyẹn the only thing tó ní láti ṣe ni pé pray for him encourage him love him more and stand by him he'll be fine it's just a matter of time please. and the most painful part is àti ìgbà tí mo ti confront ẹ ló ti kẹ́rù kúrò nínú bedroom kò dé tí padà wá látìgbà yẹn. there you are hey, mama is talking <laughs> ah ara mama ti kú náà dádì ti kúrò nínú yàrá látijọ́ ilé ó padà wálé ah ah kó dáná mọ́mí dádì kan mọ́ wa wọlé wọ́n máa jáde mọ́mí ò ní rí kankan. Ah, ah. i'm serious it's not funny. i'm sorry babes okay. I'm just trying to bring you out of this mood. See, it's okay. It's going to come around, okay? All you need to do is just pray more for him, encourage him, talk to him. come Kukuma Baso from time to time. He'll come around. Oh, dear mo In the darkness night, you will find the light. I see it at the weakest moment. Maybe you, you didn't get the memo, big brother. Ìyàwó ẹ̀ ni mo I am your wife for goodness sake. It's been six months tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ ó kọ ó tó bá pè fún job interviews ó ní lọ. like you've changed completely okay it's not only about the job you don't talk to me o kì í gbé mi jáde you don't go to church you, you don't sleep with me anymore. àwa wí tán òun sọ pé kí n má bá ẹ sọ̀rọ̀. You are not deaf now. Are you deaf? I just want to be alone. Leave me alone. Mi kàn mi kàn fẹ́ ká sọ̀rọ̀. Mo kàn fẹ́ dá wà. You don't get it. Okay, fine. Má fi ẹ́ sílẹ̀. Good. I will, leave you alone. Thank you. Òun jáde ń sìn should I cook for you or oh. because every time Tiba done off fún own òun waste on mi and then things are so expensive now. mi ò lówó láti waste oh now I get it so mo ti problem yet in one wá so source problem yìí gangan ni pé torí pé òun fi owó ẹ ra nǹkan sínú ilé torí pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi ń o ti ń fowó ẹ̀rọ àwọn nǹkan kéékèèké sínú ilé so o fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ di afárá ló mí gàlémi lórí is that what you want? no kò possible na kò lè ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ kò possible mi ò ní gbà then now listen listen look at me má fi owó ẹ ra nǹkan kan sínú ilé ìmọ̀ because tó bá ti fẹ́ ra o máa ma waste ẹ náà ni mi ò ní jẹ. Michelle. ṣe báyìí. Mommy, he's getting worse by the day. Àwọn ìwà rádaràda ìwà òṣì shit. wàá kún ọwọ́ Mitchell. Come on, that's heavy. That's so harsh. Okay, explain to me what he meant by "kemi fiṣẹ́ sílẹ̀. Gbà ó ló sọ bá. Ará àná ni, ó ní feel proud ní I have to resign. Can you just imagine that? Nora, one ní sùúrù Give him time. Time. These are the issues. Tí Sarah bá máa give him time. Tẹ́yìn náà bá máa sọ̀rọ̀, give him time, give him time, give him time. It's been over six months. and ṣì ń sọ pé kí time. I'm tired. Mọ́mí, ẹlẹ́ran let me know now you know what ṣó tẹ̀ ti ṣó ti fẹjọ́ ẹ̀sùn àǹtà. thank you ni mo bá pe àǹtí ẹ̀ lánàá the next thing tó máa sọ ni pé má o ṣàrọ̀ra fi sílẹ̀ o he has something like a withdrawal syndrome withdrawal syndrome kẹ̀ ẹ́ eh, nítorí pé ó dàgbà sí Amẹ́ríkà bó ṣe máa ń ṣe nìyẹn. Ah. Ah bí èmi náà ṣe ṣe ha náà nìyẹn o the worst part of it all is ló bá sọ wípé kì í ṣàrara fi sílẹ̀ it might take him up to two years or more for him to get back kò yé mi i don't understand. eléyìí tó lágbára ó ṣòmí lọ́wọ́ o. ẹ wo at this point mọ́mí bóyá kí n fi sílẹ̀ o ah. kí n fi sílẹ̀ i'm fed up. Hmm, fi sílẹ̀ àbí kí ni mo gbọ́ yẹn. Ah, ah. Eh, you can't leave him o leave him kẹ to where lọ síbo ṣé wá sílé inú ilé iná ló fẹ́ padà sí no na wọn ilé ọkọ ọmọ obìnrin lobìnrin máa ń gbé ṣé ó ti yẹ ẹjọ́ tó ti láti sìn yẹn kúrò nílé yẹn ò lè padà wá mọ́ wọn ò ń dálé mọ́ṣú níran mi ò lè dálé mọ́ṣú èèyàn máa ń fàdúrà sin ọkọ ẹ ní yóò mọ wàá máa fàdúrà ràn lọ́wọ́ you mọ you pray for him in your closet and you mọ ó máa come around me i know he will come around. mọ̀ pé o fẹ́ wá leave him yẹn sórí the word leave him yẹn mi ìfẹ́ fẹ́ gbọ́ do you understand. The sun will shine, the rain will fall, the clouds will be clear, and you shine with return. nǹkan tó ń sọ mẹ́ẹ̀. etí ń dùn ẹ ni àbí wọ́n ni mo bá sọ̀rọ̀ are you deaf. Mitchell fi mí sílẹ̀ you left this room for how long only God knows nísìnyí ó padà dé òun òun sọ fún mi sí mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà o fi mí sílẹ̀ o. so we have got to the point tó mama disobey mi nulẹ̀ right àbí kí ni túmọ̀ kàtìkàtì tó ń ṣe yìí. pẹ̀lẹ́ o Mr. Obedience ah, kí n òbí ẹ̀ You náà gbọ́ nǹkan tó ń sọ just listen to yourself what are you even saying because you lost your job o fẹ́ kí resign níbi iṣẹ́ ṣe ṣe ṣe o o o okay fine tí bá resign sin ta ló máa ma bọ́ wa who is going i mean who is going to feed your broke ass. are you insane did you just call me broke ṣe ṣe orí ẹ dàrú ni torí kò ṣiṣẹ́ lọ́wọ́ mi sìn wọ́n sọ fẹ́ pé kò máa rúùsì mi ò oh, ń pè mí ní broke or what. you just slap me? Now listen, and I will do it again. I give you just three weeks. Go síbi iṣẹ́ yẹn, Go no resign. If not, you inú lẹ́yìn, ó jọ máa gbóná mẹ́mí àti any. You jọ̀tì. Ah! ṣe ń bẹ̀ báyìí no mo wá ṣeré ń bẹ̀ mi. ẹ o tún wá síbi iṣẹ́ o embarrass me i don't like this mi ò mi ò like nǹkan tó ń ṣe yóò dé bẹ̀rù Ọlọ́run. kí mi bẹ̀rù Ọlọ́run àbí kí wọ́n bẹ̀rù Ọlọ́run no ìwọ tí máa embarrass ara ẹ̀ ń sìn because òun bá mi sọ̀rọ̀ níwájú àwọn ọ̀tẹ̀jọ́ ṣiṣẹ́ níwájú àwọn eléyìí. jọ̀ọ́ má bínú torí Ọlọ́run for whatever thing tó bá tẹ̀ ti ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó débi dáríjì jọ̀ọ́ tó bá délé wọ́n wá pè wá kúrò ní bọ́ọ̀dùn bẹ́ẹ̀ yẹn là ń sáré bọ́jọ́ tó rọ ìjọ má bẹ̀rẹ̀. kí ló ń ṣe yẹ ta ni ẹ kí ni mo pẹnu ẹ sọ̀rọ̀ ni ìyàwó mi ni mo bá sọ̀rọ̀ náà ṣé tí bàbá ẹ àti màmá ẹ bá ń bára wọn sọ̀rọ̀ ṣáwọn èèyàn kan máa ń dá sí ni ara àtà máa dá sọ̀rọ̀ wọn mi ò mọ rí náà ń ṣe fámìlì mi náà ṣòrí nǹkan tó dálẹ̀. Richard, this is too much. This is too much for crying out loud. Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Kọjá sókè ẹ̀ sìn lọ gbé báàgì kó jẹ́ ká lọlé bí bẹ́ẹ̀ ṣé ò gbogbo bí màá wó. ṣé ṣeré ni are you serious ṣọmọdé ni mí ni. ṣé pé kó resign ní ọwọ́ ah, kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n lọ lọ́rùn ẹ̀ ní àbò onídùúró ẹ̀ kí ló dé ìwọ ló bá ríṣẹ́ sí ìbàyí ló ṣe ní jẹ́ kó rí mú mi ni what is wrong with you adẹ̀ ń bẹ́ẹ̀ sọ òdẹ̀ ń ṣe bí ìwé rẹ̀ oní máa lọ máa lọ ọmọ tún bẹ̀ kó fiṣẹ́ sílẹ̀ ó máa máa bọ àbí so kó jókòó sílẹ̀ kó máa bọ what kind of rubbish is that. kí lorúkọ yẹn. mi ò mọ̀. o ò lè mọ̀ náà. mi ò mọ̀ because o bá lẹ́kọ̀ọ́ máa mọ̀ pé kò yẹ kó dá sọ́dọ̀ yìí mọ́. ìkókò náà o lẹ́kọ̀ọ́ náà o tó bá jẹ́ kó lẹ́kọ̀ọ́ ká èmi ló èmi ló ń bá sọ̀rọ̀ pé mi ò lẹ́kọ̀ọ́ mi ò ní fọwọ́ kan bí wàá rí ìrànwọ́. mi ṣe o why you why you doing this why you doing this oh mi ṣe o. èmi ò ní pẹ́ máa lọ lé o ṣé mi náà ni máa drop ẹ̀ besides kí ló dé tó tiẹ̀ gbé mọ́tò náà kí ló ṣe mọ́tò ẹ̀ ṣó bàjẹ́ ni. kò kúkú bàjẹ́ but um, I've not been coming with my car. for real mi ò dé notice ah, kí ló ṣẹlẹ̀. Mitchell ni kí n má gbé wá síbi iṣẹ́ mọ́. why. Um, mọ́tò ẹ̀ bàjẹ́ so I gave him over 300,000 to fix it but <laughs> Babolo ló Igba toya ìgbà tó yá ló ní kí n mi fóun uh-uh. when I refused she ló gbá mi létí. he slapped you. ó gbá ẹ létí he has this car wait what's going on Igba wo ló dà báyìí. Sarah, honestly, tí bá sọ pé mo understand mo parọ́ ni. Ìwọ náà imagine bó ṣe wá embarrass me lọ́fíìsì lẹ́nu. I don't, I don't know. Michelle ti change. That got me worried. <sighs> Are you sure you're safe at home? Eléyìí tó jẹ́ pé lélo ń lọ ẹ̀. Àbí ṣo máa fara pamọ́ síbìkan for a while ẹ̀ fi rọ̀? <laughs> Níbo ni mo tún fẹ́ wá lọ? Um, ilé ọkọ obìnrin lobìnrin gbé I don't have any choice ilé náà ni mo máa lọ. ilé ọkọ obìnrin lobìnrin gbé. Um, where do you think you're going? etí ń dùn ẹ ni mò ń bá ẹ sọ̀rọ̀ ó dẹ̀ ṣe ń lọ náà jọjọ́ ò ní ẹ bẹ̀rẹ̀ sí ẹ so ìwà ẹranko tó wà nù ẹ ti ń jáde rà ẹ. má good evening. then what what's good about the evening jọ kí ló ń pa ẹ lẹ́rìn náà because mo ń sọ̀rọ̀ nsìn mo rí pọ́n rẹ́rìn ṣé mo da epo sára ni no mo ń bá ẹ sọ̀rọ̀ nsìn ó dẹ̀ ṣe ń lọ náà so ìjọ́ ò ní ẹ bẹ̀rẹ̀ èmi wá síbi iṣẹ́ ẹ mo sọ fún yín pé òkè kò fi iṣẹ́ yẹn lẹ̀ kò tẹ̀lé mi no ó kọ̀ right no ìbolo tí mo bolo gbà lọ lẹ́yìn tí mo bá ẹ sọ̀rọ̀ tán ni àwọn àwọn yẹn wọ́n fi mí ṣe ẹ̀yẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní disgrace mi inú ẹ̀ dẹ̀ ń dùn àbí. Mitchell is not like that ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ kì í fi iṣẹ́ lẹ̀ you just embarrass me everywhere. èmi ẹ bá tẹ èmi bá ẹ sọ̀rọ̀ èmi èmi ẹ tẹ so o ti wá ní gọ̀ọ́sì sí i bọ́sí bíbá ẹ tí n bá wọnú ilé yẹn tí n bá wá bá ẹ ní inú ilé tó wọ̀ lọ mò ń bẹ̀ sọ̀rọ̀ ó sì ń lọ rẹ̀ ó kì í ó fẹ́ kí wọ́n bẹ̀ wàá rí nǹkan tèmi àti ẹ̀ máa fúnra wa ṣe nínú ilé tí olórí ẹ̀ dàrú ni aṣojú èmi àti ẹlẹ́ni. bí mo ti rán tèmi kọ́ ìjà òní yẹn bẹ̀rẹ̀ èmi ni mo fẹ́ ẹ̀ pọ̀ lọ́fẹ́. ọ̀ṣẹ̀ ìfúnlágbájá kan lórí fún èmi ni mo bọ́ bó ṣe ń ṣe bíi. I bó ẹ̀. Ah, ah, ah, I think I might be in a cold feet. Ẹ̀rù ló ń Yeah, how might be of service to you? Um, I'd like to get a room. Um, we have um, different rooms. We have um, suites, deluxe, and studio. Oh. Just give me your best. Okay, that's super standard. That's 55,000.

Where's this guy? Come and stay here. pleasant surprise. Look at you. wasn't expecting you to be the cook. <sighs> okay, well, I'm not married yet, Nora, if that's what you want to know. As a matter of fact, Apongi Dinimi. <laughs> but I didn't ask. Mm. Sorry, can we? Um, hold on. It's been how long? two years. Harry, <laughs> o pè mí, o tiẹ̀ bọ́dà láti wá mi látọjọ́ joy. I'm sorry. Má bínú sí me. Me ò fẹ́ bother any. I didn't want to disturb you. Hmm? Sorry about that. My peanut sugar. She Ali Johnson. But honestly, as my friend, Paolo she feel for two years Latima má bother láti check up on me or just, you know, to hear from me. I have no excuse right now. má bínú ṣùgbọ́n má bínú mi ò mean láti da ẹnu something kò kí n ṣe nǹkan tó rò i'm sorry okay. by the way o tí ì sọ nǹkan tó wá ṣe lábújá fún mi ṣé o relocate ní àbò wa on vacation. Nora. ọkọ I ran away. From whom? Are you serious? He beats me. He <laughs> How? I mean, why? When? He lost his job. And then it started with him coming home late. Me good or sorrow. Igbati, Igbaju, you know, he beats me crazy. But your marriage is barely three years. Two years. Less than two years. Two years of pain. Two years of trauma. Uh, what about your mom? She wanted me to stay in that abusive marriage. Like, every single time I complained to her all she says is, Ile Kolomongbe, can you just imagine that? I should stay in that abusive marriage. All she cares about is me being married and that's all. It's, it's, it's, it's, it's, all right. It's all right. It's all right. And um, your job? I, I resigned. Like, I, I just knew it was time for me to leave. Mitchell, does he even call to at least check up on you? that crazy guy. He never did. here for. Nora, I made you go through everything you went through. It wasn't intentional though. I, I was scared. Nora, I was worried. I'll tell you a short story. My mother was six months pregnant when my father died. Yeah, you told me before. He had a heart disease. He died of it. So my mother raised me as her first and only child. You know, my mother went through a whole lot just to give me

àbólórí burúkú níyìn ni ọjọ́ o ẹ bá mi ẹ fún mi gàrí o ẹ fún mi lẹ́ja díndín ẹ fún mi nírẹsì olórí burúkú àánú ìnáwó ni mo ṣe títí tí mi fi rówó tó fi di seven thousand mọ́ yín lọ́wọ́ ṣọlọ́ṣì níyìn ni ṣé ẹ ṣì èrè ní ẹ fẹ́ sọ mi dàbí mo ṣe dà ní. mọ mi kò dé ẹ má bínú èló lọ́jẹ̀ yín ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ má fi wá fa bọ́ lọ́dọ̀ yín má bá yín gbálẹ̀ má tún bá yín pọnmi náà. ògbẹ́ni ìdákẹ́ torí mi ìbá tiẹ̀ wá ṣó ń gbọ́ àti gbòòrò yín gbòòrò náà wọ́n ní à ẹ̀yin lè pọkọ yín. ẹ wo màmá next week mo fún yín dà tí mi ò bá rí owó mi gbà next week ah máa sun yín máa sun gbogbo nǹkan tẹ ní onírànù àgbàyà òṣì ọyọ àdàràdà. Hmm. ọkọ mi èsì rè èsì rè ah! ọlọ́run bókó tó sọ. Nene mi hmm. Hmm. mo kọ́kọ́ mi. Àrídùnnú. Kí ló jẹ́ àrídùnnú òde oúnjẹ yìí? Oúnjẹ tí mo ti gbé fún láti tutù. Ẹran kọ́ mi, kí ló ṣe ẹ́? Ẹ́. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló ń ṣe mí. Màámi, competition tí mo bá yín sọ, ibi nìkan mo ò so ì sanwó àwọn ẹgbẹ́ mi ti sọ owó. àrídùnnú o kúkú mọ̀ pé tó bá wà lọ́wọ́ mi má ti san owó yìí má ti san àmọ́ bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbà kò sí kankan lọ́wọ́ mi owó pọ̀ lọ́wọ́ mi ni àmọ́ ṣebí next week ò tí ì pẹ́jù láti san owó yìí. next week ò ì pẹ́jù àti wípé èmi náà mọ̀ pé tẹ́ bá lówó yẹn ẹ máa fún mi kí n lọ sàn máa mi ṣẹ́rí ẹ̀bùn tí mo máa jẹ lórí competition yẹn ó ju three thousand naira tá a fẹ́ sọ lọ ṣẹ́rí tí mo bá win competition yẹn ó máa fún mi ní free stationery ó máa fún mi ní free scholarship gbogbo nǹkan máa jẹ́ sí ọ̀fẹ́ ọ̀fẹ́ tó túmọ̀ sí wípé ẹ̀yin gan ni máa dára yín láàmú lórí pé ẹ fẹ́ ra bàtà fún mi ẹ fẹ́ ra school uniform fún mi kò ní sí stress fún wa rárá màá mi ìgbé ayé àlàáfíà la máa máa gbé lórí three thousand naira tó dẹ̀ dá mi lójú pé mo máa win competition yẹn. ọlọ́run lágbára ọlọ́run ọkọ mi wàá kúkú win ẹ̀ ó dá mi lójú pé wàá win ẹ̀ ọkọ ọ̀run kan tiẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ọlọ́run ọba tí mo sì aṣàmọ̀nà ẹ̀ ó di dandan wọn ló máa win ni ọmọ kó tó bá ti sunkún bàbá máa mú mi rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ ni ó yá bóúnjẹ kò jẹun gbà gbé kò jẹ́ ibi tí gbọ́ ọkọ mi. màámi ẹ fi ṣíbí sóúnjẹ jẹ fún mi. aláyọ̀ ayọ̀ ti dé ẹ mú ayọ̀ dé ẹ mú kí ló wà lẹ́wọ́n náà mú ṣíbí inú ibẹ̀ yẹn kò jẹun tó máa jẹ pẹ̀lú ọkọ mi. ìdùnnú báwo ni o kú àtàárọ̀ ṣé o ti wá ṣetán báyìí. mo ti ṣetán ma last one náà mo pọn ẹ. okay that's okay èló ni mo á jẹ báyìí. mo ti pọn márùn tẹ́lẹ̀ pẹ̀lẹ́lẹ́ o jẹ gbogbo jẹ six hundred. yóò mo bọ̀ nù. one thousand kò síbi tí mo ti fẹ́ ríṣẹ́ mà mi ò ní change mà fún mi. àbẹ̀dùnú máa mú lọ ṣùgbọ́n mo fún ẹ ní. Ah. ṣùgbọ́n. ó ti di four hundred mà ẹ ṣe gan mà ẹ ṣe gan ṣe tẹ bá tún nílò mi next time ẹ pè mí máa wá bá yín pọ. ṣé yẹ máa ránṣẹ́ sí ẹ ṣùgbọ́n. ẹ jẹ́ ní tètè má gbé lẹ́yìn ẹ ṣe ìdùnnú níbo ló lọ látàrọ tí mo bẹ̀rẹ̀ sí níwẹ̀ káàkiri. ẹ wò màmí mo lọ pọn mi ta fún àwọn èèyàn kan mi. ó tún lọ pọn mi ta ṣé bí mo sọ fún epo má dára ẹ láàmú wà ọmọdé ṣùgbọ́n màmí ẹ ṣáà mo pa nídìí mo nídìí owó fún competition tí mo sọ fún yín. ó yé mi pa nídìí owó ọkọ mi èmi náà ti ṣe wàhálà káàkiri. gbogbo owó tí mo rí ṣàjọ mo bọ́nú mo ń dúró dè kí n kówó yẹn fún ẹ mo rí one thousand five hundred mo lówó tó wà ń bí báyìí ìwọnú òwò wá lọ sọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní pọnmi káàkiri. mami ẹ ti rí one five báyìí. mo ti rí one thousand five hundred naira. ó túmọ̀ sí pé owó competition mi ti pé nìyẹn. owó ẹ ti pé. owó ṣe owó ṣe o. gbà ó yá kó lè papọ̀ mọ́. ọmọ mo ti sọ fún ẹ kó má máa lọ pọn má ṣe wàhálà káàkiri sórí àrídùnnú ìdí tí mo ṣe ní pé kó má ṣe wàhálà kó má pọn mi káàkiri àwọn èèyàn rò bóyá mò ń fi ìyà jẹ ni ṣó mo pé láti ìgbà tí bàbá ẹ ti kú èmi àti ẹnìkan ló kù ìwọ́de lẹ́nìkejì mi tí mo fi ṣe ẹnìkejì ara mi ìdẹ fẹ́ kó má dààmú ṣó ti bọ́ ọkọ mi. ó kàn ń rò bẹ́ẹ̀ ni mi ìfẹ́ kí kankan kó ṣe ẹ́ lágbára ọlọ́run wájúrú wà dìgbà wájúrú dàdùn ikú kan ò lágbára ọlọ́run ṣé pé bàbá ẹ̀ tí ó sì láyé ni ká ní bàbá ẹ̀ wà láyé gbogbo wàhálà tá à ń ṣe káàkiri à ní máa ṣe káàkiri àmọ́ ó dá mi lójú pé gbogbo bíkíbi tó bá wà báyìí ọlọ́run á ṣàánú ẹ̀ gbogbo bíkíbi tó bá ti tẹ̀ ọlọ́run máa ṣàánú àgbàbẹ̀ fún ẹ bàbá ẹ̀ tó ṣàláìsí ni tó bá sí bàbá irú ìyá yìí ò ní jẹ mí irú yìí ò ní jẹ wá ikú máa wọlé lọ́la ikú dà mí lọ́rọ̀. mọ mi. mi lọ́wọ́ mi. mo máa kí mú náà ẹ fẹ́ kí mi náà máa kí n sí ni ẹ máa ọkọ mi gbogbo bí kíbi tó bá dé báyìí wàá bá àánú ọlọ́run pàdé ọlọ́run wàá ṣàánú ọkọ mi owó náà jẹ́ èèyàn kó tí bàbá ò dúró ṣe wàá jẹ́ iwájú bẹ́ẹ̀ lọ́lọ́gbọ́rọ̀ lọ. I used to think you're a rich kid. I wish Yeah. I wish. <sighs> That was my story. Nora, my mother suffered. You know, as, as a kid, growing up, I've never seen, or should I say, I never saw my mother genuinely happy for once. You know, she was always struggling, hiding her tears, so I wouldn't see. <sighs> you know, she was doing everything, everything, just so I could have a good life. My mother took loan from different financial institutions. There was nothing she didn't do. She was a very hard working woman. You know, she would leave home as early as 4.30 a.m. and come back home sometimes very late at night. And there were days she would come back home empty-handed. It wasn't, it wasn't a good one for me growing up as a child. My, my, my, my mother was ridiculed right before me. She was abused countless times. She was insulted. She was taken to the lowest of the low. And she wouldn't even mind. Just for me, you know, to, to, to, to have a good life. There was no holidays. There was no Sundays. There was no Christmas. There was no Salah. She would hawk every day. Just, just, just. She, she never asked anyone for, for, for, for too much. She, she did all, all of that just so we, we, we could have food on our table. Like I said, for my mother, there was no holiday so as usual, one day she was hawking on the street. Mommy, mommy, mommy, mommy, I, I watched I watched my mother die die on, on the street. And um, you know what my mother used to say? she would say, I really do know my son. If only your father was alive, we could have had a better life. If only your father was alive, people, people would not really cook me the way they do. Yeah. My mother was taken to the lowest of the low, just so just so you could have a better life. Honestly, Ari, I'm so sorry. Uh, you had to go through all of that. I'm so, so sorry. But what happened to the man that hit her? I'm sorry. But báwo ni gbogbo ilé ṣe relate mọ́ èmi àti ẹ? Báwo ló ṣe relate marriage me. I was sick, Nara. Thank you, Elia. You're welcome. Haridunu, you're going to be fine. Hmm? You're going to be fine. Can I ask you a question? Of course, please. Layo. Yes, I'm with you. No matter how hard okay. it may seem, mm -hmm. no matter how hurtful it is, I need you to please tell me the honest truth. Now, what are my chances of survival? I, I really know. I, I can't really say, but trust me, you will be fine. You are going to be fine, Aridano. This is just stage one. Hmm? Once you start your chemotherapy and you keep up with it, you're going to be fine. You're going to be fine. Trust me. Huh? And by the way, have you told her? The lady you were talking about. I, I can't. I can't tell her. Oh, oh, oh. Okay. You still haven't told her how you feel about her, right? Hmm? No. No. I, I, I'm just a little perturbed. You know. About? what if I die? She will be fine, Arijano. You have to trust me. See, see, see, come here. Please, please. I want you to tell her how you feel about her, please. You need to do that. I mean, she deserves to know. You have kept it a secret ever since you discovered you had cancer, which is not meant to be so. Please, you need to tell her everything. There's absolutely no day you come here and don't talk about her. Harry Dono, you have to summon courage and do the needful. You need to tell her. You have to. I can't. You can. I, I, don't want to hurt her. Harry Dono, you can. You will be hurting her by not telling her. You have to you have to tell her. Please. You'll be fine, please. I had cancer. You couldn't ask me out or propose to me because you were sick? But why? gbà mí Nora. I was scared. She ni mo rò pé kò ní pọ́jọ́ kò ní pọ́jú màá kàn fòṣọ́ ńlẹ̀ màá kú. Adẹ̀ tí Ma ma ma ma wá sọ ẹ́ di opó ọ̀sán gan màá fi ẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí bàbá mi ṣe fìyá mi sílẹ̀. Si the dẹ̀ one kí experience in Koti màmí experience I didn't want all of that for you I was scared for you. You could have told me. Like, I would have waited. I would have gone ahead to marry Michelle. Even up until the wedding day, I had doubts. That was why I resigned. That was why I left Lagos for Abuja. That was why I you couldn't. Should, you should have told me. How are you? How is your chemotherapy? Well, a doctor friend of mine linked me up with the best cancer research institute here in Abuja. And láti ìgbà yẹn, mo ń Day. fún treatment I never missed it for once. And i oògùn tó ní kí n máa religiously. And, um, <sighs> Guess what, Nora? Just two months ago, I discovered that I am cancer free. Hello, Layo. Yes, I'm fine. Abuja is fine. Ó <sighs> yé mi náà lẹ́nu Oh, ye mi no, lenu o yes nígbà tí màá rí result test tí mo rí pé i'm cancer free <sighs> honestly mi ò mọ nǹkan tí mo lè sọ láyọ̀ thank you so much thank you so much mo appreciate gbogbo effort ẹ ó ṣe gan. <laughs> right thank you. kò dẹrùn rárá o. not as easy as I just narrated it. You know, from rough childhood to battling cancer for almost two years, you know, the emotional struggle, the expenses and all of that. <sighs> Well, it's all in the past now. I'm totally free now. I'm cancer free. you know it's um, so funny how we both have gone through so much right <laughs> like i had feelings for you but <laughs> there was no way i could say it back then i know right I'm, I'm sorry i'm sorry <sighs> please nora I want you to please find a way within your heart to forgive me. And again, please give me a second chance to prove to you that I do really love you. I love you for real. I love you so much. sweetheart. It's <laughs> alright. fún mi pé o wálé right èmi náà plan pé máa tètè wálé lé ní báyìí but mo ti miss ẹ o kò ń bíṣẹ́ ni o. Ah. Ah, yes, you know how it feels to spend a whole 12 hours of my day without you, baby girl. <laughs> easy, man. Oh, Mr. Loverboy. Right. I shan't video call. True. Yes, and share video call. But that phone cannot take the place of your beautiful smile, your presence. Ah, for real, I've missed you. I miss you too. You know, Omo, each time Timba spend a second without you, it feels like an hour. Right. <laughs> What's up? Um, anyway, um, oh, so fún mi pé o máa tètè wá sílé lónìí, mi ò se oúnjẹ o. Mi problem jàre, tá máa order oúnjẹ ńsìn, tá máa wà all right. Come on, baby girl. Will you take a shower? Sure. Hey, baby girl. Hi, Zadie. Good morning. Good morning. Thank you. You're welcome. Uh, so, I'm set for work. So, what are you doing today? Nothing, just um, <laughs> dress up and stay at home as usual. <laughs> you know you're funny, right? Wait, do you even go out at all? Mm. I mean, you know, you're, you're new in town. It is expected of you to, you know, socialize, go out once in a while. You know, the only time you go out is when you go shopping. Of course, I like to shop. all <laughs> right. And the Nora that I know is a boss lady. Boss lady? Yeah. Wait, wait. Hold up. So, because you have been feeding me for six months, are you tired? No, no, nah, how can I be tired? <laughs> no, you're getting it all wrong. I mean, but yo, Shishel, I can conveniently take care of you, okay? And hey, baby girl, whatever decision you're making, I'm with you 100. Oh, that's right. so sweet. You can say that again. <laughs> yeah, Shumon Konora, it's about time Kalori Momsileko then a máa fòkò focus pẹ̀yẹ méjì àti my fi yẹn process divorce papers ẹ̀ and we'll make our union official. Um, oh that we can always do it anytime we feel like there's no need to rush. Kí from my rush This is you and this is me equals to what? Right. We have all the time in the world to do whatever it is that we want to do. I like the tone of that. <laughs> right. Whatever my baby says. all right. Markwell. Took me, of course. Uh, uh, trust me. Bonimo fee. Excuse me. Shake up by one. But don't worry. Don't worry. All right. Thank you. Bye. to see you again. Ah, ah. Look at you. Aridunu. Yes. I am so surprised. Uh, it's a pleasant surprise Yeah, also. I know. so <laughs> oh, what are you doing in Abuja? Ah, Abuja ma mò ń gbé nsìn. Láti ìgbà tọkọ mi ti padà sí Naija, ó lóun ò lè gbé Èkó. So oh. a ti relocate sí Abuja. <laughs> I see. That, ah, that, that's good. That's yes, good. Sir. So kí wá ló ń What do you do now? Èmi, Kasuka G Enterprises o. So ọkọ mi ló ń tọ́jú mi <laughs> actually i am pregnant so. oh yeah. congratulations. thank you so mo ní láti relax tí bá ti bímọ tán mm and everything so i'll go back to work but for now. Mm -mm. Mm, i understand it's understandable. Yeah? <laughs> i know. so ìyẹn ni wípé almost gbogbo wa tá jọ ṣiṣẹ́ ní company yẹn gbà yẹn láti fẹ́ resign tán nìyẹn. ah gbogbo wa ti kúrò ń bẹ́ẹ̀ you know shortly after gba tí wọ́n resign yẹn mm-hmm. ni Rhea lọ sí Canada pẹ̀lú ọkọ ẹ̀. I see you know, so I heard. Uh, right. you know then ìgbà tí Nora tún ti wá kú gbogbo bẹ̀yẹn kàn sú mi ifá èkó fúnra rẹ̀ gan sú mi. Nora wo ṣé <laughs> àwàdà ṣé Nora ìyàwó mi ló sọ pé ó yeah, ẹ well actually mo mọ̀ pé nígbà yẹn wà tí Nora really like ara yín bóyá ẹ fẹ́ra yín náà you know Nora to fẹ́ Michelle that's an expensive joke báwo ni nora ṣe máa kú àbí wait ṣe ẹ employ another nora sí company nora faleke ọ̀rẹ́ mi my best friend actually then she's late. oh please come off it nora wo ló late she has been here in abuja. no nora is not in abuja nora faleke she's late. aridunu like i told you mummy nora ni. No ẹni tó kù fún ní bàbá ni àbúrò ẹ̀ kan ṣoṣo tó ní ni you know Nora was really tired of that marriage. She wanted love so badly. Ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nígbà tí wọ́n jà tán. tí gbogbo wàhálà yẹn pọ̀ ìnura ń sá lọ. In the darkest night, you will find the light. I see it. At the weakest moment, you will find the strength. I took a walk and I see the light. Oh yeah, I took a walk and I see the train's coming. The sun will shine, the rain will fall, the clouds will be clear, and you shine will <sighs> Sarah, see, see, gbogbo ọ̀rọ̀ I don't understand. I mean, co connect for me. I mean, it, it's getting worse, getting more complicated. I don't know. Kò yé me still. Surely, gbogbo what tá a jókòó yìí. àwa ta péjú sí nọ́ra nìyí every day of my life ló fi máa ń dùn mí wípé mo encourage nora láti fẹ́ Michelle nítorí títí di ọjọ́ wedding ẹ̀ ni ó fi ń doubt mo rántí dáadáa pé a night before our wedding ibi tí mo jókòó sí lọ́jọ́ yẹn ni mo jókòó sí. Nora dey want to lóhun òní òun ní mixed feelings mo mo ní kó má wọrí mo ló kàn wá ṣọ́ọ̀ṣì lásán ní pé ó wà ó wà àṣé mo ti sẹ́nu kú ẹ̀ ní àṣenúra ló kù ní. ẹ wo see regardless of gbogbo explanation all of this narration see ọ̀rọ̀ yìí ṣì ń kọ́ bọ̀ mí lọ́pọlọ ó ń i mean it's driving me wacko because. How is, how is that even possible? See, Sarah, as I tí mo I was so confident that my own Nora Faleke was in my house. I left her at home. I lived with Nora for 10 solid months. and the moments shared with her were best of my life. We, we, when we bumped into each other in a supermarket, I thought it was all coincidence. You know, we, we, we got talking again and um, she paid me a visit for the first time, you know. It was, it was all, all fun. I cooked for her. She could not eat. She made me understand how I, how hurt her and I apologized. Then, uh, oh, this is so fair. This is freaking unfair! What? Unfair, man. We lived together. We did everything together. Nora was, she was harmless. She was innocent. She, pleasant. My own Nora, I don't even know. Everything was all fine until I, I, I saw Sarah. Maurice, Sarah, please sọ me. I went back home. I couldn't find my Nora. I mean, how? All that implant we have felt was in echo? that we were coming to see you. And also, See, process our divorce papers and then can opportunity can make the union well official. When she told me of see, Eric sọ̀rọ̀ fún mi nígbà tó sọ fún mi abusive marriage ẹ̀ bí and all that I felt bad and at the same time it was a mixed feelings for me I, I felt happy because I really I, I'd always wanted Laura I'd always wanted Nora. Like, all of these things. How can you people tell me all this? This is, it, it's unfair for real. It's unfair for real. Nora wanted love so much. She loved you. She waited for you. Ìgbà tó di pé òkò ẹnu sí ló jẹ́ kó fẹ́ mi jẹ́. alẹ́ ọjọ́ wẹ́dìnẹ̀ kọ́lá mo rí bí nora ṣe gbọ́ nígbà tó pè lórí fóònù I was here Sina was here a spirit came back for you because she has always wanted you. Nora, <laughs> why, why did you? Why? I I wonder. One every day, woman is so war. Coffee go on into marriage. Coffee bobo is silly. Boy, courage, that's loco. Push. Push. I push. I pushed her into a early grave. I pushed her. I pushed her. I pushed her. Kani ma tó ti wá bá mi. Tó ti sọ fún mi kó ti jọ̀wọ́ nínú. Ìgbà yẹn ló ti yẹ kí n sọ I pushed her. I pushed her. I pushed her. I pushed her into a grave. I pushed her. Èmi ni mo fọwọ́ ọmọ mi tí a pọ̀ mi sẹ́nu ikú. Èmi ni mo encourage èmi ni èmi ni. ẹ wo ẹ wo gbogbo yín ẹ ní sùúrù bá a ti wáyé páàrí láàrí ẹ gbọ́ mi lọ́ra ti lọ tiẹ̀ àdúrà ni ẹja fi ran lọ́ra lọ́wọ́ èyí tó ṣẹlẹ̀ yìí àkọọ́lẹ̀ tiẹ̀ ni àtàyọmọ tiẹ̀ yóò dára yín lẹ́bi o àdúrà ni bàbá rẹ̀ arákùnrin bó ti rí nìyí. what love could bring to me. Ooh, yeah. I don't know I don't what know. life could bring to me. I think I am having a cold feet. Every love by me. Yeah. I think I am having a cold feet. Every love by me. ayọ̀ ni mo fẹ́. Ìdùnnú ni mo fẹ́. Ipa life can be funny. Ìfẹ́ òtítọ́ ni mo fẹ́. But life will bring us anything. Ẹ̀rù ń bà mí past future is not allowed to see. Ẹ̀rù We Bust Your Bubbles, good TV, entertaining at its peak. This We Bust Your Bubbles. mo sọ fún wọn pé lóòótọ́ àwọn kan ń bẹnu ayé yìí tó ṣe wípé agbára ayé yìí kọ́ ni wọ́n ń lò níbi tí wọ́n ti gba agbára tí wọ́n ń lò ọ̀nà ọbẹ̀ jìn. wọ́n ní àìrìnpọ̀ ejò ló máa ń kóyà jẹ wọn tọ́ka bá yọ ń bí tí paramọ́lẹ̀ ejò àfàyàfàjọ ń bẹ̀yìn tí ṣèbí tẹ̀lé láàrin ẹni tó ń gbénú ìbò aṣọ ìbòrìn. that area of our establishment, the special ward, is restricted to every one of you. And it wọ́n pa two days ago, this same right of Queen Jezebel ló wà lára. Lọ́ládé gangan lorúkọ tó ń jẹ́, but ìgbà tó bẹ̀rẹ̀ sí ní fáyọ̀ yìí ló ń pẹ̀rẹ̀ ní Queen Jezebel, Queen Jezebel. Call me Queen Jezebel. Jezebel àbí Jezebel lọ ọ̀ wọlé lálẹ́. Hey, put down your weapons and get down. Showing next on Areago TV. This we bust your bubbles. Areago TV, entertaining at its peak. so it was a dream. Ah, why can't this dream just come true? Eh? Ah, who is that now? It's me, your neighbor. I have good news, so. Eh? Are you for real? Your dreams can unfold in ways you never imagined. Welcome to your dream home where every moment is a masterpiece. At Omac Properties and Investment Limited, we have your back. Experience unparalleled luxury from spacious vicinity to state-of-the-art amenities, unrivaled security, and sea of O. Our flexible payment plans take away any pressure. At Omac Properties, we believe in making your dreams accessible and affordable. Choose from our flexible payment plans tailored just for you. Your safety is our priority. Enjoy peace of mind with our top-notch security system. Discover the extraordinary life you always desired. Your dream home is just a step away. All my Properties and Investment Limited. We make your dream home come to life. Visit our office at 2 Adioti Street, Alimosho, Lagos, Nigeria. Telephone 0802-696-8696 or 0701-000-7565. Email info at omegproperties.com. Omeg Properties and Investment Limited. Crafting homes, building dreams.